أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته دعوة الله وبركاته وصلى الله عليه وسلم ọlọ́tí yóò tún fi mìíràn ọmọ ọ̀rẹ́ ìlú pàdépàdé ìgbà ìlú ìgbà ọmọ ọmọ náà ìkẹ́kẹ̀ẹ́ tí wọ́n bá sáájú ọ̀rọ̀ wa lórí ọmọ àkàtúntò ọmọ wa lórí ìṣẹ́lá kíkẹ́ náà wọ́n bá àwọn ọ̀dà rẹ̀ sọ̀rọ̀ ọba tí ń ṣe àdá tẹ̀lé ìlànà rẹ̀ abẹ́rẹ́ ọba ní ẹgbẹ́ àwọn òṣèlú wa àti ọlọ́pàá lọ́dún tó pọ̀ pọ̀ àwọn olùkọ́ wa lọ́gbà tó lè jẹ́ àyẹ̀wò wa máa ń bẹ̀rẹ̀ ìlú ìyá àti ìyá àbàlọ́ sí. pẹ̀lú ìlú wa àwọn olùkọ́ ti wá ní ìpèsè sóra tó ní ká ìrẹsì àbábọ̀ wa. ìrọ̀lẹ́ sí ìlú kọjá ìlú tí ọlọ́mọba aláàbí sọ̀rọ̀ ìtàn ìtàn wa. Nínú tó jẹ́ ẹ̀tọ́ tí ọmọ olùpàdé nígbà àdúgbò ti yẹ ọmọ olùpàdé láwùjọ lẹ́yìn tó ti pé bàbá ti bá tó bẹ́ẹ̀ eléyìí ni ọmọ jẹ́ ìbámu sí ìtẹ̀lé

tí wọ́n náà máa ju ara rẹ̀ gẹ́gẹ́ bí ilé ní ọdún lọ wà. ìjọba tí wọ́n pè sọ̀dà kì í àbí ọkùnrin tí wọ́n náà máa wò ó lóko ògbéyàwó sílé ǹjẹ́ tí wọ́n pè sọ̀dà kì í rẹ̀ ni. bákan àwọn máa ṣàlàyé fún wa lẹ́kùnrẹ́rẹ́ wọ́n bá ti fún wa nígbà láàyè máa oṣù táwọn yẹn fún oṣù sọdá àti lẹ́nì àti ọwọ́ táwọn yẹn fi mú láwùjọ wọn táwọn. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن إلا وآتوا النساء صدقاتهن إن ìwà ilé kàkà yẹn ìwà àdìwà yá kàkà kàkà náà ni àlìkà rìfátì zọt wàdó màjáàdì àlìkà بدون مصدر وتمكين الدال أطلق بجمتان أي بدون مصدر والدال mẹ́tẹ̀ẹ̀ta náà ló wọlé ebíkà lọ́dọ̀ àwọn àbá wà á tún níta àfọ̀dùkọ́ sí ní ìlànà nílá fàáyé pẹ́gbẹ́nà lápò àìṣe ìrìn nínú náà sáà مريئا مريئا ẹgbẹ́ ẹ̀kọ́ tẹ̀lé ní ọkọ̀ orí ọkọ̀ náà wò bá ìyàwó náà fáyìn ìyàwó náà ti ní ìgbà wọn gbogbo ẹ̀ ló ti ṣe lójú ọ̀nà gbogbo lẹ́yìn òun náà ní máa ti ẹlòmíì nígbà bá ti wọlé náà wọn wá ní ìjẹ́jọ́ ara lójú kankan mẹ́. jama mùsùlùmí ibi ń jẹ́ sọ̀dá àti òun náà ní tí ó sọ abẹ́ obìnrin yẹn tọ́kùn ọkùnrin nínú tẹ̀lá fìlàmù wá rè sọdá àti ó pàtàkì púpọ̀ òun àtúntò náà ká ń gbé ẹlòmíì Coca-Cola òun náà ló ti fara rẹ̀ lẹ́fọ́kùnrin nígbà tó ti mú kóòtù sábà yìí ìṣòro lálẹ́ náà yìí. àbẹ́ ìṣòro wá ti sí wọ́n ló lè jẹ́ ara mọ́tò fún àbí ìjọba tẹ̀ tó wá pa fún kó wá gbé jáde kó lọ ra dàwa mọ̀ fún àbí barbecue nítorí àfún nìyẹn àbókù gbé lọ boutique ó gbé lọ supermarket ó gbé lọ ní àbáwọn àbòmí náà àbókò lọ sí ní sábì ó ra ń jẹ fún ó ṣe gbogbo ẹ fún ó ra sọ fún ọ lálẹ́ ẹjọ́ òun pẹ̀lú ọmọdúnmá gbogbo tó lè ṣẹlẹ̀ láàrin ọkùnrin àti obìnrin ló wáyé láàrin wọn ilé ẹ̀kọ́ náà ń pè ní ẹ̀bùn fẹ́ o ilé ìtẹ̀sí ìranù lẹ́jọ́ sí láàrin ara yìí láàrin àwa mùsùlùmí sí nǹkan wáyé náà ọwọ́ tẹ́lómi náà fi mú ni àwọn èlòmí náà máa àbí díẹ̀ kó tẹ̀gẹ́ sí pé wà àti ẹni tẹ́ ìjọ ń bẹ̀rẹ̀ ayé kájẹ̀ kọ́nà ń ta ni ọlọ́ọ̀ká ìlú ẹ̀ lágbóyè pé ẹ̀ gbọ́dọ̀ tó bá ara yìí bí tẹ́lú pé ẹ̀ ń dà kúrò nìka. tó bá yẹ kó ọlọ́ọ̀ká ìlú dé bẹ̀yẹn náà nípa ọ̀rọ̀ sàdá àti náà ọwọ́ tẹ̀sí mu yẹn náà ló jẹ́ kẹ́sí mu kẹ́sí mu o ọkùnrin ní yóò fi ọ̀rọ̀ sí ọmọ yẹn lórí yóò wà lọ́dẹ̀ wọn wo àdìsá níbi tá láti sọ pé ní sàdá àti ẹni tí àbí obìnrin tí ìdílé máa lálùbáríkà jù òun náà ni àkọ́lù sọ̀dá kan ẹ̀rìn ìlú ìrọ̀kúnjẹ àárọ̀ nìyẹn àdìsí kan pẹ̀lú wà mẹ́lú lọ tó àìsáàtì àdìsí yẹn wá lọ ẹ̀sàdá àti tó rọrùn tàbí yóò fẹ́ pé tó kéré ju ètò rọrùn ànábì pè níbẹ̀ yẹn ti jẹ́ àwọn àbá àti bàjáde wípé ní kẹ́ni wípé ní bẹ́ẹ̀ bá ti tó bó bá ti mọ ọ̀làdùn àtọ̀dá àti ìtumọ̀ kò túmọ̀ ní pé ó wá jẹ́ sí pé ìwọ ọ̀nà ńlá ni ọkọ̀ lágbára àtúnṣe ọkọ̀ wá fojú kéré sọ̀dá àti láàrin ọ̀rọ̀ ọlọ́kọláya ibi tí ẹ̀rọ fojú kéré ọ̀rọ̀ ọkọ̀ tí ó kò fún mi lórí obìnrin pé ó lè pé ẹ̀ka tó láti bá dé àbí ìwú mi láti ká lẹ́yìn wá ní sáà náà ní sọ lẹ́yìn ní sáà náà ní sọ nínú àtìsábà wa táàtìkà wa tí arábìnrin kan wá bá nẹ́bì pé ìrà nẹ́bì mo wára abẹ́lẹ̀ fọwọ́ ọ̀bẹ̀rẹ̀ anábì ti rí anábì wo olóògùn tó káàkà sí ọ̀gá náà àwọn sọ́ábà ọba náà wó ìrà nẹ́bì òṣìṣẹ́ ìdí ẹ̀fún ẹ̀kọ́ ọ̀bẹ̀ anábì ti kọ́ lọ lé lórí ìsàlá ó ti hàn pé àkọ́kọ́ kéèyàn tó lè lẹ́sọ̀ tó tẹ̀lé lórí ìsàlá sáré ní ọkọ̀ bíi ìwẹ̀. bọ́ ọba ṣe wá ma bọ́ ọba ṣe tó òun ló ní ìsàlá kí rẹ̀ bó ti di àwọn rẹ̀. ayanilẹ́nu méje nígbà tó wà jẹ́ wọ́n lẹ́sẹ̀ ìyàwó wọ́n á lọ gba ọ́dún ńláńlá all will one million one point five. àbí tí ó ti tó bẹ́ẹ̀ náà ni wọ́n èso kéré ju bẹ́ẹ̀ five hundred thousand. ìwọ́n bá ń bá ṣe yẹn tán tí wọ́n bá máa sọ ọ́ tó fẹ́ẹ́ ákíkì nìkà wọ́n wà ní sàdáà yẹ dáwó yẹ tí wọ́n fẹ́ san aṣọ ìdí ẹ̀ lórí yáwó yìí three thousand naira áàdà lóòrò àbòkú lójú kókìrì yẹn wọn. wọ́n tó ní kápá ti gba ọ́ọ̀lù one point five tó wá jẹ́ sí pépà tó wọn fẹ́ẹ́ ṣe ákíkú nìkà three thousand naira òun wá ti fún gẹ́gẹ́ bí owó bẹ̀rẹ̀ pèyàwó olùbáwọn náà lọ lọ́dọ̀ rẹ̀ three naira náà yẹ olùbáwọn lọ ìtumọ̀ rẹ̀ nìyẹn eléta ń sọ yìí ọ̀rọ̀ ìdíje o èyí ànábì sọ pé àyíṣà ọ̀gá ànábì sọ ọ̀gá ló pọ̀ yé gẹ́gẹ́ pé wọ́n á jẹ́ sí pé ìtò tó ìtò ìlọ ọ̀rọ̀ àwọn àbá lórí ẹ̀ tí ó lọ pé là á jàrí kẹ̀sì láti di wà láàrin kẹ̀sì láti di èyí tí wọ́n sọ lórí ẹ̀sọ́ fẹ́ mú jáde fún wa náà ní wípé yóò wà láàrin bẹ́ẹ̀ni ìyẹn bá ti rí yóò wà láàrin kíni bọ́lá bá ti wà láàrin kú ẹni yẹn bẹ́ẹ̀ni bọ́lá bá kí ọ dáadáa ìyàwó rẹ̀ lè sọ fún pé sọ̀dá àti òun ilé lòun fẹ́ kó kọ́ sagbara rẹ̀ bá ti pé ọkọ̀ ọ̀hún náà ìyàwó rẹ̀ lè sọ fún pé. ìyàwó rẹ̀ lè sọ ọmọ wípé ájì lòún fẹ́ lọ irú mọ́tò yí àbáyé òun fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ fún sọ̀dá àti tágbà rẹ̀ bá ti ṣe ọ̀rọ̀ àwọn náà ni èyí láti sọ ni wípé obìnrin náà ò gbọ́dọ̀ gbé wàhálà lé ọkùnrin lọ́rùn lórí lọ́rọ̀ bàbára rẹ̀ rà làbùkálẹ̀ kùrùmọ́rù náà láti kálẹ̀ kùrùmọ́rù náà ìlà òun hàn. ìtọ́gbára wọ ọlọ́run kò lè wà lọ́wọ́ àmọ́ tí wọ́n náà mọ̀ gbàgbára rẹ bẹ̀ ẹ máa ń tẹ́ fi sí ọ̀rọ̀ nìkà àtẹ́fẹ́ṣe lẹ́yìn ìgbà tẹ́ fi sí àwọn àdọ̀rù ìyá fún àwàdímọ̀ tẹ́ tún ní tàbí tó lọ kárí àwọn náà mo lò yẹn nínú àgbàtà sí ìlú sẹ́ríà ni. tabani dọ̀rùmíyàt òun nìkan tó pọn dandan inú wà ní bàbá láti wà ní mọ̀nàdàn ní káró jẹ wà ní mọ̀nìyẹn àbí kó sì jẹ tí ó ti dúró tí kò jẹ bóyá nǹkan múmu tẹ́sí faramẹ́ agbọ̀dọ̀gbọ̀ láwọn olùkọ́ tàwọn akọ́kọ́ ìlú láwùjọ tàà lọ ẹ́ àwọn alẹ́ mú nǹkan bóde wù wá ìrọ̀ òun mọ́mù tuntun o ọtí ọ̀wọ́dé bẹ́ẹ̀ o ìjẹ́ ti pọ̀ kò wọlé mẹ́ o ó sì jẹ́ èso lágbára yín bá ká àti tàwọn nìka àkárí tó yẹ pé bí nìka yẹn níta àkàgbọ́n náà ni àtàlá àti gómà gómà wọ́n ti kó dàbí ìjáde nìka àti náà nìyẹn wọ́n ti bẹ́ẹ̀ náà lè gbáyà lẹ́bi lẹ́sọ̀ bọ̀ báwa àti òṣèlú nìka náà wọ́n ti yẹ tẹ́lẹ̀ mọ́ òṣèlú nìka lágbára ti mọ̀ nìyẹn ó sì jẹ́ yẹn lè yán ṣe yẹn sì owó sàdá àti ìfanyanjú ó sì mẹ́ta o wa máa sọ pé á tó ọba débi ìyàwó yẹn àbùkẹ́ bùdànù ọtún mú lọlé ọtún gbogbo ẹ wá bẹ̀rẹ̀ pé ni sọ̀dá àti wọ́n fúyàwó kọ̀ wá sí ibi tá a dé yìí náà àwọn ọmọbìnrin wá. àgbàlagbà máa ń sọ̀rọ̀ mi pé ohun tí àgbàlagbà rí lórí ìró bọ́mọdé bá bu ibi ìrókò òkú lè rí o kí wọ́n náà jẹ́ kórí ẹ̀hún pé o kó jẹ́ kórí ẹ̀hún pé o. jákè orí ọ̀sẹ̀ kéde wọ́n kó bẹ̀rẹ̀ kó jẹ́ kórí ẹ̀hún pé àwọn tó wà sáwọn yẹn àwọn bẹ̀ ọkọ̀ kó bá ẹni o. kódà kó ti jẹ́ ìtọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ náà wọ́n fún ara rẹ rí àwọn òbí rẹ gẹ́gẹ́ bí ilé mẹ́tọ̀ rẹ ni wọ́n ọkùnrin fẹ́ pàdé rẹ olóhùn fẹ́ bí ọ lọ́wọ́ kan náà òjì sábẹ̀ náà òjì à ń lọlé ẹ̀dí wọlé ẹ̀dí bá ń yá sí màá kankan ara ẹ̀ ojú sílẹ̀ sí ara ẹ̀ ọ̀ ọkùnrin bá rí ọpá lóhun ọ̀bẹ ọ̀hún kọ́kọ́ ọ̀dọ̀ bàbá tó fi ọlọ́mọ lọ bá àbúrò ti ọ̀fẹ́ lù lọ. ṣé ìjọba ẹ̀bà yí ẹ̀yẹ ṣébí kankan ló ń ṣe lọ́wọ́ tó ń sọ fún ọ̀rẹ́ ẹ̀fẹ́ ọ. ṣé táwọn òbí rẹ̀ ọba fojúsọ lórí fọ́ọ̀n kẹ́kọ̀ọ́ àbọ̀ yẹjú olùkọ́ ọ̀bẹ ọ̀kọ́ àìmọye àwọn obìnrin nílé ní tọ́pọ̀lọpọ̀ obìnrin tó bá gẹ̀rẹ̀ sí ló ti dá túbò gẹ̀rẹ̀ sí ló ti dá gómìnà nàìjíríà láyé nípa sí òní kọ̀ọ̀tẹ̀ wà ẹ̀sìn kọ́ parí èmi tó ti sá sí náà nù inú ọlẹ́pàá làwọn wá rí pé lọ́jọ́ wájú inú ọmọbìnrin wo ní tòdọ́kùnrin yẹn ẹ wọ́n náà lọ fa wàhálà fún ẹ̀ lẹ́yìn wọn náà gbọ́dọ̀ táwọn ọmọ ojú ọlẹ́nu tí wọ́n náà bá rántí kẹ́kọ̀ọ́ tọ́ ọgbà ẹ̀kọ́ ó ti ẹ̀kọ́ pẹ̀kọ́ tọkùnrin kan lòun fẹ́ fi ọ tó ẹ̀ báwọn òbí rẹ àwọn òbí rẹ báwọn ti rìn ọ̀nà yẹn rí àwọn òṣèwádìí gbọ́gbọ́ wọn mọ̀ bẹ́ẹ̀ tó ní kan ti tó níyàwó fẹ́ ni wọ́n sì mọ̀ bẹ́ẹ̀ tó ti ṣe náà tó ti tó yàwó fẹ́ ni wọ́n mọ̀ bẹ́ẹ̀ tó ń bá ní. ìgbà tí òbí tó yàwó fẹ́ àwọn òbí rẹ tó yẹ kó béèrè lọ́wọ́ ẹ̀wọ́ ìjọ ń tọ̀ wá ló ti yàbọ̀ sí sí àwọn òbí lọ́ máa retí lára ẹ̀ báyà tó fẹ́ tọ̀ wá lójú òun ni ó ti máa múra pé a ah, àbọ̀lá ìfẹ́ra yẹn kò máa ní yóò tún ní ìpínlẹ̀ ẹ̀ka sí kàkọ́ wá délé náà àbọ̀lá ah, ìfẹ́ra yẹn mo láìpẹ́ yẹn. brother yẹn ọrịa kò sí bí wọ́n ń sọ̀rọ̀ báyìí ẹ̀bẹ̀ lè máa pa lẹ́nu lá gbogbo eléyìí àti germany àmì ẹ̀ńtẹ́nu ẹ̀dùn pé ẹnu tó dùn yẹn náà ní ọ ẹnu ẹ̀ tó dùn yẹn òun náà bá ọ torí di eléyìí ẹ̀yin ẹ ẹ má sọ̀rọ̀ di ni ní nílé àwọn òbí tí fi máa gunra wọn lẹ́yìn gànà àbẹ́yìn níbi tí ewúrẹ́ kan ti wá lé tó ní ẹ̀dá kan ewúrẹ́ yín àbò yìí wọ́n máa ó rí pé kò ní ni pé àbẹ́yìn rí bí ajá kan tó ti wá bá ẹ̀rẹ́kùn ẹ̀rẹ́kùn ajá yín yìí o ẹ̀rẹ́kùn òun fẹ́ máa gùn o ẹ̀rí pé kò ní tọrọ àwọn àbá ní tó bá wá rí báyẹn náà animalization náà ní tẹ́yìn náà ń ṣe yẹn ìtumọ̀ rẹ̀ ni pé ẹranko ni yín lópin ìgbà tẹ́ ẹ̀ bá ti lo kílòfin ọlọ́run ọba wí ìṣesí ẹranko náà lẹ́yìn náà ń ṣe yẹn ọmọ obìnrin. ọ gbọ́dọ̀ fi wọ, sáwọn òbí rẹ̀ lára ẹ̀kọ́ lélẹ́yìí gbogbo ọmọ wa lóbìnrin bọ́kùnrin kan pàdé ìyẹn náà ẹ̀bí ní sọ̀rọ̀ ayé jáde apẹ̀rẹ̀ ọkùnrin kan lóun rí ọ lóun fẹ́ fi ọ kọ́kọ́ àwọn òbí rẹ̀ lọ báwa kó òun níyàwó fẹ́ àmọ́ ẹjọ́ ajọ́ ara yín pé àti ìfẹ́ yọjú tán wọn náà ń gba nǹkan lọ́wọ́ òwe yorùbá ni ó sì ṣe díẹ̀ lẹ́nu ṣùgbọ́n bí wọ́n ti pa náà làwọn náà pa wọn tí ó gba kọ́bọ̀ náà gba kọ́bọ̀ rù ẹni tí ń gba kọ́bọ̀ òun náà ṣe kíni yóò gba kọ́bọ̀ rù kíni àdàpé kọ́bọ̀ rù ni fúwọ́ náà ń gbowó lọ́wọ́ ọkùnrin wọn náà wọ́n fẹ́ wọn náà bá ti ń gbowó lọ́wọ́ ọkùnrin kò sọ́gbọ́n tó fẹ́ dá sí wọ́n bọ̀ ṣe sìnà papọ̀ o àìwá máa yé irú rẹ̀ bẹ́ẹ̀ tó ti yíwọ́ tẹ́kọ̀ọ́ jẹ́ pé bẹ́ẹ̀ náà ló dúró sí àìwá máa yé irú ẹ̀ tẹ́mi gan ti lọ sí torí pé ńgbà tí kọ̀bẹ́kẹ́kọ̀ọ́ dúró tóyún sì dúró wọ́n láwọn fẹ́ dọ́gbọ́n sí àwọn fẹ́ fẹ́ ibẹ̀ ló lómi gba ìjà sálì kìámọ̀ o níbi wọ́n fẹ́ fẹ́yún wọ́n sì gbìyànjú àti sẹ́mi ọmọ tó tẹ kíni ọmọ di oògùn yẹn wáyé eléyìí tá à ń sọ yìí sọ̀rọ̀ bí mo ẹni tó sọ̀rọ̀ yìí fún mi gẹ́gẹ́ bí sílísílà àdìsì tí kọ̀ ló ń tọ̀hún lọ́dọ̀ mi lórí irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì tún wá ní sílísílà yóò jìnnà pọ̀ ẹni yẹn òun rẹ́ni tí nǹkan ṣẹlẹ̀ sí gangan báyìí òun rí ẹni tí nǹkan ṣẹlẹ̀ sí gangan gangan. wọ́n ní tó sẹlẹ̀ ní wípé àwọn ọ̀fẹ́ jẹ́ kọ́mọ dúró kóyún ó dúró wọ́n wá ń lóògùn wọ́n wá ń lóògùn nígbà tí wọ́n bímọ lọ sítù wọ́n aka rí wípé bí àgbà tó máa di àwọn kankan lọ́wọ́ wáyé báyìí níbi àtẹ́lẹwọ́ ọmọ wọ́n rí àpẹẹrẹ yẹn bẹ̀ ọmọ yẹn padà wáyé tiẹ̀ o wọ́n sì lọ́mọ mi èyí wọn ni mi ò máa dájú tiẹ̀ wọ́n lọ́mọ mi tí wọ́n ń lò yẹn ẹ̀yìn báyìí ní ọkọ̀ sí kò ní sẹ́ ọmọ mi kan lè dábàá bí ọwọ́ alẹ́ lápá lẹ́yìn àbí kọ́ lápá lára torí pé kíni torí pé ọmọ yẹn ọlọ́run ti kára kó wọn wáyé èyí ń lẹ́wàá fi dá ẹ̀kọ́ dúró nígbà ọba yá ni àwọn yàrá fún ọ lé pẹ̀tọ̀ àwọn onímọ̀ bọ́ oyún káwọn tó bọ́ ma ọmọ ọlọ́kadà tó pé ntọ́ba rí njọ́ kan náà ní ni. gbogbo àwọn ọlọ́kadà o kò sí pé àdúgbò kọ̀ndẹ́mù ọ̀kadà o àbẹ́ yìí tó sì yẹ kókò bí ń bọ̀ náà ni wọ́n tún wà tọmọ sùkúù ẹgbẹ́ rẹ náà tẹ́jọ́ ń ti ara yín tẹ́sí jọ ń ríra yín ti lóyún ń gbowó oúnjẹ ni wọ́n máa sanwó oúnjẹ tiẹ̀ náà papọ̀ orí ẹ̀ ó pè é ó kẹ́kọ̀ọ́ lábẹ́ kíni lábẹ́ ọ̀rọ̀ wípé wà á tún nìsá àsọ̀dùkọ́ ti ìnà níhìlà. wà ìnà níhìlà. فإن تبن لكم عن شيء منه نفسا فكلوه هنيئا ọlọ́wọ́n bá lékè ọlá ń sọ fún wa wípé ní àníṣe ìwọ ọkùnrin tó fẹ́ fẹ́yàwó ẹ fún àwọn obìnrin ní sàdáàkì wọn ẹ fún wọn lówó fẹ́ wọn owó ẹ̀bùn fẹ́ wọn ẹ fún wọn ẹ má jẹ́ mọ́lẹ̀ ẹ má sì dọ́gbọ́n sí fún wọn bí mo ti yà lọ lẹ́ẹ̀kan òun ni ọ̀nà táwọn ọkùnrin máa fi rá ọmọbìnrin wọn fi rọ wọn mọ́lẹ̀ wọn wá sọ pé ànísàdá àti tọ́lá àlùbáríkà yìí òun lè tó rọrùn ẹ ó rọrùn lóòótọ́ ṣùgbọ́n yóò máa wà lórí bó o bá ṣe ní ma lórí bó o bá ṣe bọ́lọ̀ ṣe gbà ọ́ láyé àsìkí ma òun ni táà nẹ́bí sọ ń bẹ̀ yẹn kò kí ń ṣe wípé kọ́ wa ní kọ́pọ̀ kọ́ wa pé kékeré ló fún kẹ́ wa náwó táwọn nǹkan mi fi òwúlò asọ́tẹ̀ wọ́njọ́ nìkan ẹ̀yin ọkọ àtìyàwó ìwọ náà ló sì kúkú rà pé àwọn èèyàn gbà ń jọ yẹn ẹ ra sọ bí aṣọ four hundred thousand bàtà bíi bàtà yín méjèèjì bàtà yín méjèèjì náà ń lọ bíi two hundred thousand ń lọ bíi two hundred thousand bẹ́ẹ̀ yẹn fìlà rẹ náà kò kéré sí bíi hundred thousand fìlà wọn o hundred thousand fìlà tí wọ́n jù nísìnyí o fìlà wọn dáadáa o fìlà three hundred thousand bẹ́ẹ̀ láwọn fìlà tán dé sórí yẹn ṣùgbọ́n bí ta fẹ́ lò mẹ́ ni wípé ẹ̀yin tẹ́ wá rówó ṣe gbogbo eléyìí tí èsè pé sáfúlẹ́ẹ̀tì bí ọkọ̀ àtìyàwó tí èsè bí aṣọ ten thousand lẹ́jọ́ wọ̀ ẹ̀rù wúra sọ bí aṣọ four hundred thousand bàtà àti gbogbo ẹ̀ gbogbo tó parí ìdí oyin lójú agbóńjọ́ náà close to a million ni ká tó wá máa sọ̀rọ̀ ibi tẹ́ lò fẹ́nu njọ lò ńjọ́ náà tó níye tóun náà kílòsò àwọn àbá wa ń bẹ̀rẹ̀ pé bóòlù ọ̀rọ̀ sàdáàkì ọwá ni àti fún òun náà ní òun náà ní sà èló nígbà tí wọ́n tú wò five thousand naira àyẹ̀dọ́ wa pariwo pé níbo lọwọ àbí àyíká ń kún láàrin ara yín obìnrin yẹn nìyẹn yẹn ò tiẹ̀ wúlò àti kò ju five thousand naira lọ. wọn náà sì gbanu lọ́wọ́ eléyìí ń sọ yìí páàfin púṣì ọmọbìnrin gbé nǹkan lọ́kùnrin náà bá ti ma kóun náà má sàrùn àwọn tó lágbára àti ra bí six hundred tó wá kọ̀ǹsídà lábẹ́ ẹ̀fẹ̀ yẹn àkọsí tó ní kí thousand tó fún ọmọbìnrin yẹn àbí ẹ ń pa màálù màálù bíi mẹ́ta wọ́n lè sàdáàkì àwọn ten thousand níbo wọ́n ló fi ogún wà nǹkan tá à ń sọ yìí lẹ̀ ọ̀rọ̀ mẹ́ta wọ́n lọ́ra agbára rẹ pé ẹja bẹ̀rù ọlọ́run tọ́mọ yẹn bá sọ fún ọ pé òun fẹ́ lọ ni gba ọ́ọ̀lù bíi million. tẹ́ẹ̀sì lé lọ aṣọ bí one million àìsàn dájú ni wípé ọlọ́run kí ọ olówó lọ́wọ́ jù báyẹn lọ olówó lọ́wọ́ jù báyẹn lọ kése pówó kékeré lọ́yẹ kó fún ọmọ yẹn nínú sọ̀dá àti tó fún èyí tó bá fún yẹn náà àìsàrù náà ni torí gbàtagbára rẹ bá ti katagbára rẹ bá ti so ó sì lè wáyé gbà mí náà o wọ́n lè ṣe nìka ẹlòmíì náà tó yẹ pé kọ́dà tí wọ́n fi sọ sọ̀dá àti lè má three thousand náà lọ o kọ́dà ó lè má tó bẹ́ẹ̀ o ìyẹn bẹ́ẹ̀sì lórí bóńtọ̀ wọn ṣe rí náà ni. ṣùgbọ́n sọdáàkì nínú zẹ̀rọ̀ fúláwọn ká lè mọ̀ bó ti tó àbáwá ìmáàmù Kúrútọ̀bí wọ́n ní kẹ́lìmọ̀ ní ìlà tọ́lọ̀ ọba ọlásọ yẹn ọ̀nà méjìlá máa ń wọ́n ní gbàkàún náà lóga ẹ̀rín ní lóga sọ yí pé ní ìlà wọ́n sì tún lè sọ pé nuhula bidomenon wọ́n ní méjèèjì náà logatan ṣùgbọ́n ìpìlẹ̀ rẹ̀ nínú túmọ̀ tá a bá ní ní ìlà òun náà ni àtọ̀ ẹ̀bùn ọ̀rẹ́ tá a fún yàn ní lárúbáwá ti máa sọ yìí pé nàhàtú fúlànà. a yẹn ni kò fún lágbájá ní àwọn na átù ṣe án ṣe án fún lágbájá lẹ́bùn kankan bìmọ̀nà fa àkọ́ ìtùkù yẹn ni kò mo tá lọ́rẹ́. bákan náà sọdá kíta wa sọ yìí náà ìtumọ̀ tiẹ̀ náà àfíyàtò ẹ̀bùn látọ̀dọ̀ ọlọ́run àwọn kẹta wá ní níhìlà wọn lóun náà ni tọ́lọ́wọ́ bá lè fi wọlá tóbi kún yín pé wà á tún nìsa sọ̀dùkọ́tì ìnà níhìlà ẹ fáwọn obìnrin ní owó ẹ̀bùn fẹ́ wọn níhìlà léyìí tí ó jẹ́ antibi nafs ẹ̀wẹ̀gẹ́ antibi nafs ìyẹn ni wípé léyìí tí ó jọ tẹ́ra yín lọ́rùn. kò yé léyìí tó ṣe kíni léyìí tí ó jọ tẹ́ra yín lọ́rùn nítorí náà làbí ń sọ fún wa bí ẹ̀yin ọmọbìnrin wọn náà ó ti fọ́ fún bí ti fọ́ fún ọkùnrin yẹn ti yóò fẹ́ àdìmọ̀rẹ́ nìkan ń yẹn pé kí ló ń tẹ̀lé o òun ah, láìkẹ́ kó ka sàánìlà tó bá ti ka sọ́wọ́tò fàtíà fún òun ti gbádùn ẹ̀ ó ti tó wà náà àà ẹ káà ń sọ bẹ́ẹ̀ ni ẹ máa rú tọkùnrin náà ti kó sí lórí ẹ máa rú ọ̀rọ̀ tó ti bá sọ lórí ẹ̀ ó ti gbé ó ti tó àdìsá anábì fún tukutu pé sàdá àkíní máa ń lálùbáríkà òun lè tó ṣe kẹ́nẹ̀ èyí ló tó rẹ̀ kéré jù òun náà wà wò pé ah ìtòwò rẹ̀ kéré jù tó bá ti wú omu wá ti omu wá. torí ìdí eléyìí ó gbọ́dọ̀ jẹ́ yìí tí yóò jọ tẹ́ra yín lọ́rùn sínú ọkọ máa yọ sí sínú obìnrin náà yọ sí bèlátà náà zọ́ọ̀ tí ò ní sí fanfà láàrin ara yín kó tó di pé sì ákìdù nǹkan tí gbà lélẹ́yìí sọ farama àjọ farama òjò lọ́rùn ó wá lè pọ̀ ó lè kéré ní déédéé situation tọkọ yẹn bá leto ìnáwó bóòlù ọkùnrin yẹn bóòlù ṣe tó bọ́ọ̀ sọ̀rọ̀ àti tìmọ̀ rírì ẹnu sọ̀rọ̀ le làbísọ́ lẹ́ẹ̀kan yìí pé tẹ́lómi lè pọ̀ tẹ́lómi sì lè mọ níwọ̀n abẹ́ni tó ní tọ́pọ̀ ọ yẹ kó ṣe kọ́pọ̀ náà ni ẹni tó sì ní níwọ̀n náà òun náà ṣe níwọ̀n kò wá ní lọ jẹ gbèsè lórí ẹ̀ àmọ́ tó bá ní àwọn àfojúsùn kan tó bá ní sọ fún ọkọ yẹn ó lè sọ fún ìyàwó yẹn yìí pé inshallah máa fún ọ nígbà báyìí àmọ́ màá fún ọ nígbà báyìí gbèsè ní lọ́rùn ẹ o ẹ̀ gbèsè ní o kódà ní sẹ́dá islam tọkùnrin yẹn bá kú kí wọ́n tó pé ogún tọkùnrin yẹn bílẹ̀ wọ́n kọ yọ sàdáàkì ìyàwó rẹ̀ tí ò ti sàn o kẹlọ mọ̀ sí sàdáàkì ó ti lágbára sí. ó lọ sí sọ fúnra gbogbo owó ọmọbìnrin tó yẹ yára rẹ̀ fijumik àbí fijumik òun náà ní sàdáàkì rẹ̀ wàá ti mọ fíjú mi kì náà wáyé ti kárí ó ti fọ́ fún yányá every weekend kò lè má lọ sí weekend mẹ́ bàbá àti ìyá ò sì ní mà subhanallah áà nǹkan ṣe o nǹkan ṣe ọmọbìnrin olóhùn wà ní skul láti sọ fún wọn pé wọn bàbá náà ọ̀pọ̀ ọmọ sílé ẹ̀kọ́ òtí ẹ̀ máa lọ bẹ́ẹ̀ wò kọ́ kàtí ẹ̀ lọ jálù lẹ́ẹ̀kan tó òtí ní sọ ń bọ̀ rárá ó ní sọ ń bọ̀ wá ìgbà yẹn lọ mọ̀ọ́rù true color ọmọ rẹ bọ́ bá ṣe bá yẹn yẹn náà sọ true color ẹ̀ fún ẹ ó ní sọ fún pọ́ńpọ̀ rárá ó kàn jáde lógìgì ó ti wà lẹ́nu ọ̀nà ó bẹ̀ gbọ́dọ̀ wà pẹ̀lẹ́ o bó ní skul àwọn olókùn lé ní ni mo lọ gbọ́dọ̀ wà mo wà ní campus ọ̀dà tẹ́sí ẹ lọ́wọ́ campus ni. bẹ́ẹ̀ ni rúùmù kí ló wà ní kápọ́ọ̀sì mo fẹ́ rẹ́ nìkan wá wọ ọ́ bẹ́ẹ̀ rúùmù báyìí báyìí ni ok don't worry ọ̀rẹ́ mi kan ń bẹ́ yẹn àbọ̀ ọ̀rẹ́ mi kan yẹn lóde mi ń bọ̀ ó lọ bá mi ọkà ká mú wà nínú ọmọ bó ṣe múra ọmọ bí ṣe múra ọmọ àwọn oníbárìn sì mọ bí ti ń gbé ẹni wà bóyá ń lọ ilé ẹ̀kọ́ àmọ́yé ọmọbìnrin mi tó lòun wà nílé ẹ̀kọ́ ọkùnrin nínú ọ̀ká ti ilé ẹ̀kọ́ ọba ti sáà báwọn ṣe ń ti gbà má àwọn wọ̀nyí bàbá wọn náà tí wọn náà ju ọmọ rẹ lẹ̀ skul yóò ti wá lo yóò ti lọ lo kan tóun fẹ́ ba iye rẹ̀ jẹ́ ọmọ yóò sì lẹ́kọ̀ọ́ torí ọ̀rọ̀ sọ̀dá kí òun là ń sọ kọ̀tádà wọ́n ní nílà yẹn wọ́n ní fàárí dọ̀tún wájibà abẹ́rẹ́ nǹkan wọ́n ní túmọ̀ rẹ̀ nìyẹn pé ọlọ́run ni ẹ fún àwọn obìnrin ní sọ̀dá kí wọn ní ìlà tá ní ayé fàárí ọ̀ràn yẹn dandan o ọ̀ràn yẹn ni ẹ gbọ́dọ̀ má fún obìnrin ní sọ̀dá kí ẹ torí pé sọ ara rẹ̀ dẹ̀tọ́ fún ọ ni ó sọ di ẹ̀tọ́ fún ọ wípé tọ̀ ọlẹ́tọ̀ ìwọ rẹ̀ jọ wà nù lé kọ́ má sẹ́ni kankan pẹ̀lú yín tó bá rẹ̀ bí sallallahu alaihi wasallam àrẹ́bí ní ọkùnrin kẹ́ tẹ ara yín gbọ́dọ̀ jọ wà ní pẹ̀lú obìnrin mi o tẹ ara yín o jọ wà níbi kankan tó pamọ́ má pẹ̀lú yín torí wà yẹn wọ́n lè rí èsù onísọ èsù ó gbèsè sọ fún yín pìlẹ̀ náà nìyẹn kódà ó ṣe kọ́kàn yín ó dìde bíi pé ah, ah, ìkẹ́kọ̀ọ́ lè ṣẹlẹ̀ ah, kò sí tó mọ́ mara mi ọ mara ẹ o èsù mọ̀ ju ọlọ wọlọ mọ́ o wọ́lá èsù mọ̀ wọ gẹ́gẹ́ fúnra ju ọlọ má rìn ni o ọba yóò fà ó wọlé o èsù ó yóò fà ó wọlé nísìnyí ó kó ìmánì yẹn lé lọ́dọ̀ tiẹ̀ pọ̀ ó lè gba ọ̀dọ́ ọkùnrin o tó bá gba ọ̀dọ́ ọkùnrin tí ò rí bí wọlé tí ìmánì yẹn lé yọ gbàdọ̀ obìnrin o kò wá ní sáláì mọ́ra ẹnìkan múná ẹ̀ méjèèjì tẹ́ ẹ bá ti ń jọ wà ní kọ́lọ́ fún gbogbo gbà ló bá yẹ pé wọ́n ọmọkùnrin bọ́ọ̀ náà sàì dẹ́dọ̀ àwọn obìnrin ò rí bí sọ̀rọ̀ ò jòkólẹ̀ ó kó bára ẹ̀ ó kó bára ẹ̀ ọwọ́ èso ọ̀tẹ̀ ọ̀ ó sì jẹ́ pé gbogbo gbà àwọn ọmọbìnrin nìkan náà lọ́ọ́ máa pè sọ́dọ̀ bàdá lẹ́kítọ́rà àwọn ọmọbìnrin àwọn ọmọbìnrin yẹn mo máa ń mo máa ń mo máa ń ẹ̀ńkọ́rẹ́jì wọn mo máa ń cancel wọn ta ló ń yàn kánsẹ́lọ̀ bàdá kánsẹ́lọ̀ ẹ bẹ̀rù ọlọ́run ẹ sì sọ́ra fún ìlànà èṣù torí ìdí eléyìí ipò tí sàdáàtì wà nínú Islam kìí ṣe ipò tó kéré àwa ọmọbìnrin ẹ má sọra yín di yẹ̀yẹ́. nípa sọdáàkì ọkùnrin náà má fojú kékeré wò ẹ má fọwọ́ yẹpẹrẹ mú kéèsè nǹkan téèyàn máa ń jù lẹ̀ bó ṣe wùyàn nínú tó sọ obìnrin dẹ̀tọ́ fún yàn òun náà ní ká fọ ní sàdáàkì tó yẹn jù o. faridọ́ta mìnà ńlá ọ̀ràn èèyàn ọlọ́run ọba ni o abáwa ibnu ibnu àwọn tó ní fàárí ìdọ̀tà musamman wọ́n ní ọ̀ràn yẹn kan tá a gbọ́dọ̀ dákọ̀ rẹ̀ ni a sọ bẹ́ẹ̀ tá a bá fẹ́ fún wípé ọ̀ràn yìí ni o òye báyìí ni mo fún o ẹ gbọ́dọ̀ ti jọ mọ̀ ọ́ láàrin ara yín ní kó kó pé yẹn fún o fún o. ọgbọ́dọ̀ sọ ń tọ́ fẹ́ fún ọgbọ́dọ̀ sẹ́kẹ́ni ọgbọ́dọ̀ sọ nǹkan tọ́ fẹ́ fún pé báyìí òun ni mo fún ọ òun náà sọ irú gbà gbọ́rọ̀ òun náà sọ gbà ẹjọ sọ láàrin ara yín tí ó jọ yanjú láàrin méjèèjì musamman ọ̀ràn yẹn tí ẹ dà kọ ẹ̀ láàrin ara yín ni kódà bá wa zajaj àwọn tó sọ yìí pé níhìlá tó ń tẹ̀dẹ̀ yunan torí pé kẹ́lìmà níhìlá náà wọ́n máa ń pè ìtumọ̀ rẹ̀ ní ìtumọ̀ àlèmílà ẹ̀sìn ìtẹ̀sìn sọ nìyẹn o òun lọ̀rọ̀ sàdáàkì o sàdáàkì èsè ìgbàtẹ́ yẹn ọkà sí kẹ́nẹ́ kéṣe ìgbàtẹ́ kàn yẹpẹrẹ o ìwọ ọmọbìnrin tẹ́ẹ̀kà sọ yìí pé ọ̀dà kan òkà tí wọ́n kọ i love you sí ọ̀tán ayé ẹ̀ ta pàù sísáná tàbí òkà tẹ́lẹ̀tẹ́lẹ̀ bá mi rí àwọn òkà tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ẹni tí wọ́n bá mi kọ́sítọ́máìsì òkà tí wọ́n kọ orúkọ rẹ sí abẹ́rẹ́ kan tó kọ orúkọ orúkọ ẹ̀ ìfẹ́ ìyókù yóò wò lẹ́mọ yóò tẹ̀ mọ́ tara yín jẹ a opportunity rẹ ni mọ́ ló ń lò kulò tọ́ bá rọ opportunity kò sí tó burú tó bá gba sọ̀dá àti kọ́lọ̀ ti bẹ̀ sí ọdún ọlọ́rọ̀ láyé nígbà tọ́lọ̀ bá ní kọkùnrin yìí ó ní kápá bẹ́ẹ̀ là ń sọ o tọkùnrin yẹn bá ní kápá bẹ́ẹ̀ kò sáburú ń bẹ̀ kò sáburú ń bẹ̀ ọ̀wá ni ẹ ẹ bí o ní ti kí ni mo fẹ́ gbà alẹ́ tọ̀ rẹ ni ọlọ́wọ́n bá lè kíọ́lá wá ní fáyín ti dín náà lápọ́n á ṣe ìmí ni fàkùlù wá ní ìyá. Maria. ọlọ́run bá bá létí ọlá ó wá ń sọ fún wa wípé ní tó bá wá lọ jẹ́ sí wípé obìnrin tó fẹ́ fẹ́ yìí nínú sàdáàkì ta dandan kó gbà. ó wá ní òun yọ́nú sí fún ọ látara wípé òun ọ̀fẹ́ jẹ́ kó ga jù ó wá ṣe níwọ̀n abẹ́ ó ṣe níwọ̀n ó jẹ́ kó rọjú ó jẹ́ kó wo ó wálẹ̀ kò jẹ́ kó lágbára pọ̀ tòun tí bó ti mọ̀ pé ọlọ́run kẹ́ ọ tó ẹ̀rí nǹkan àbá ìmáàmù Kurtubi wọ́n ní. fàyín tìbùnà lakum an shay'in minhu nafsan wọn ni wàá idha kanat tọ́ọ̀lìbà tọ́ọ̀lìbà tẹ̀lá ò lam tatbi nafsan abẹ́rẹ́ nǹkan. wọ́n ní eléyìí tó bá lọ jẹ́ sí pé nǹkan yẹn etí obìnrin yẹn ń fẹ́ ọkùnrin yẹn ntọ́bìnrin yẹn ń fẹ́ ọkùnrin yẹn ò fún wọn ní kò lẹ́tọ̀ọ́ àmọ́ tó lọ jẹ́ pé nǹkan tó fún un obìnrin yẹn yọnu sí ó dùn obìnrin yẹn àbí obìnrin yẹn nítorí yẹn kọ́ gbà lọ́wọ́ ọkùnrin yẹn ó yọnu sí ó fi àwọn nǹkan lẹ̀ ayé ó di ikù fún ó jẹ́ kọ́ ma níwọ̀n àbọ̀yọ̀ǹda àwọn nǹkan fún bẹ́ẹ̀ tó bá jẹ́ kóbìnrin yọ̀ǹda wọ́n ní kò sí ẹ̀ṣẹ̀ níbi eléyìí kó ṣe yí pé ọkùnrin yẹn ó gbà nínú èyí tí arábìnrin yẹn yọ̀ǹda fún làbọ̀ tẹ́sán fàáyín rọ́ọ̀dì ìyá tóbìnrin yẹn bá ti wá yọ́nú lórí níwọ̀n tọkùnrin yẹn fún fàlà araj fẹ̀lá akiri mí náà sọ̀dáàt níbi sọ̀dáàt yẹn tẹ̀síìdì kan wípé ló ń tọ́ lóun fẹ́ gbà ọkùnrin yẹn wá sọ fún wípé olóhùn fẹ́ gba two million lọ́wọ́ ẹ̀ ọkùnrin yẹn wá sọ ah two million <laughs> condition mi wà lásìkò yẹn agbára mi ò two million dákun jẹ́ fún ọ ní one million tóbìnrin yẹn bá yọnu sí i ó wà negotiable yàtọ̀ àwọn eléwo wọ́n lè negotiate iye báyìí ni mo ní lágbára tóbìnrin yẹn bá ti yọnu sí i fún bẹ́ẹ̀ fakulu. fakulu rẹ̀ fakulu. akụlụ kọkùnrin yẹn ọkùnrin yẹn ẹgbà ẹ̀jẹ̀ ìkànnì yẹn wá ni wípé bọba béèrè two million àbí three million bá fún tó tún wá dé pé ń délé òun náà ló tún wá mọ mọ̀ ló tún fún ọ nínú yẹn kò kó lọ tìrín lọ́nà ọ̀fun rẹ kò sá burú mbẹ àmọ́ ẹ̀tọ́ rẹ ni o òun ló ní nǹkan rẹ ẹ wọ ọlọ́wọ́n ti sọ̀rọ̀ ẹnì kan ọlọ́wọ́n ọlá ta ló tún wá fẹ́ràn wa tó tọ́ ta ló tún mọ̀ wá tó tọ́ wa ta ló tó yẹ tó tọ́ tẹ́sìn ti sọ wípé ká fẹ́ obìnrin lélẹ́ yìí tó sì pọn obìnrin lé ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ náà àwọn obìnrin ni wọ́n pọnra wọn lé o wọ́n sọra wọn dájáta àwọn fúnra wọn náà ti ń fara wọn bẹ ọkùnrin ẹ̀rí lóòótọ́ kò sábúrú níbi wípé kó rí ìjọmọlúàbí lára ẹnìkan lọ́kùnrin kó pọ̀ fẹ́fẹ́ àmọ́ kéka ṣe ń tó orí wọn náà o gbọ́dọ̀ lẹ́ni tí ọmọ ta lẹ́ni yẹn yálà àwọn àbáwọn tó rí tó ní síkọ̀tí nínú àwọn tó jẹ́ olùkọ́ rẹ tí ń jẹ́ súnà yé wọn tí ń jẹ́ tọ́lọ́wọ́n bá àlejò ọlá yé wọn tí wọ́n sì jẹ́ olùbẹ̀rù ọlọ́run níwọ̀n bá. tí wọ́n bọ̀ síwádìí ọ̀fin tó tó irú ẹni yìí ṣe mo lè fẹ́ ẹ ẹ̀yin ọmọbìnrin yẹn ṣe pẹ̀lẹ́ o àwọn fàwọ̀rajà kúta o kódà ti pé sòkòtò dé ní sùsáàkì nìkan kọ́ o ti pé ọ̀daràn gbọ́n lẹ̀ nìkan kọ́ o èyí ò ní kankan o wàláì àti gbọ́ ẹni tó ṣe pé ní sùtáàkì pẹ̀lú rúgbọ́n ní amrọ̀bà sí ní táwọn èèyàn mà obìnrin délé tán kó tó mà obìnrin délé tán kó tó mà wọ́n ṣe nìkan tán nígbà wọ́n ṣe nìkan tán ọkọ ò ní jáde lọ́bíṣẹ́ kankan láàárọ̀ ẹ lọ́bíṣẹ́ ni ah, ló sì ń rẹ́sì lọ àti kò sá kò sá lọ́bisẹ́ kò lọ́bisẹ́ ọba dijọ́ kan ọba ló ń fẹ́ jáde lálẹ́ ọba jáde gbàtí ọlọ ìdájí ló dé síkọ́rìtì lè à ń sẹ́yìn sí ọlọ́dẹ là ń sẹ́yìn ẹ̀ mọ̀wọ́rì sẹ́ mo sẹ́yìn sí gbàrà lẹ́yìn nìyẹn mọ̀wọ́rì ńgbọ́ wa dijọ́ kan ọmọ bá ń lọ ọba rí ma nínú ilé ọkọ ẹ̀ ó rí ìbọn ìbọn tó lọ́ba gba ọ̀dọ́ ẹni tó jẹ́ bàbá ọkọ rẹ̀ lọ pẹ̀tọ̀ ẹ dákun owó ọmọ tọkọ ń fìbọn sí nínú ilé o kò sì sí ilé báyìí. Ah. bàbá ní ah, tó mà tẹ́lẹ̀ ní ebi rò pé ti mara yín nì àti pé àti mo sì rí tí wọn náà dáa bolẹ̀ mo rò wípé ẹ ti jọ mara yín ó bẹ́ àbí ọlọ́run ti ní kọ́ ẹ rí lára ẹ̀ àwọn ọmọ ọmọ ọ̀hún dáadáa à ń rọ bìgídá bàtàrà ní gidi. ọmọbìnrin káwọlé nípa àgbà kò séun wọ́n sì ti jọ wọlé tí wọ́n ti jọ ń gbé láàrin láya torí ìdí eléyìí la fi sọ fúnra lẹ́ẹ̀kan yìí pé ohun tágbà ń rí lórí ìjòkó bíi òrókò kò lè rí o kó o tó kàn bẹ́ ó jẹ wọn ọ̀fin tó tó kó o kó tó di pé ó dé pa kó tó di àmọ́ ń gbà tó tẹ̀ gẹ́sí wípé ẹ ti hú tẹ́lẹ̀ before hooking ká tó so yín pọ̀ lẹ́ti dòrò àyín pọ̀ tẹ́ ti jọ ń gbéra pẹ́lẹ́ ti jọ ń gbé ní tọkọláya tẹ́lẹ̀ àbíkẹ́lá fẹ́ sọ pẹ̀lú àwọn tó ṣe wípé hundred level wọ́n jọ gbé couple life ní two hundred level couple life náà wọ́n gbé three hundred level wọ́n fi wá jáde bẹ́ẹ̀ nígbà wọn wá parí wọn tọ̀ àwọn fẹ́fẹ́ ra àwọn gbà náà kí ló kù tẹ́fẹ́fẹ́ bẹ́ẹ̀ ti jọ ń gbé lọ́kọláya láti ọdún mẹ́rin sẹ́yìn.

wípé ní ẹ wà á tún ní sá asọdúkọ ti ìnà ní nàm. ọlọ́ni ẹ fáwọn obìnrin owó ìfẹ́ wọn. Tọ́lọ̀ bá wá yọ́nú sí àwọn nǹkan kan, àbí sí àwọn obìnrin ẹ̀tọ́ ni fún yín láti jẹ́ ní ti ìjẹ́ ìfọ̀kànbalẹ̀ léyìí tí ó lọ tẹ̀ ní lọ́nà fún yín. wàlá tú tú. wàlá tú tú sùfà ọlọ́run ọba ọba àlejò ọlá ó tún fẹ́ bọ́ síbi ìdájọ́ míì. ọlọ́run tún fẹ́ padà sídìí ọ̀rọ̀ ọmọ òrukàn. eléyìí tó sọ fún wa ṣáájú tẹ́lẹ̀. ibi àyà eléyìí ibẹ̀ ni ọ̀rọ̀ alihajiru nínú ìmọ̀ fíkì tá a sọ fúnra wa tẹ́lẹ̀ kí la ń pè ní alihajiru òun náà ni kó ṣe yí pé property yẹn ìwọ ló ní lóòótọ́ àmọ́ òun ní jẹ́ kó lẹ́tọ̀ọ́ sí i. wọ́n gba tasọ̀rùfáàtì rẹ nípa pọ́pátì yẹn wọ́n gbà lọ́wọ́ rẹ yọ wà lọ́wọ́ ẹlòmíì dápẹ́ ní alẹ́ ajírù nìyẹn wọn ò ní jẹ́ kọ́ lẹ́tọ̀ọ́ sí kó o ṣe ń tó wọ̀n bí pọ́pátì náà ó ní lè mú a single five naira ń bẹ̀ fúnra rẹ báyìí àfi kí wọ́n mọ nítorí bá fẹ́ fi ṣe wọ́n ló fi lówó nínú sàrà àwọn ọ̀nà tí wọ́n fi ṣe léyìí torí àwọn ìdí méjì ni àwọn ìdí kan bẹ tó yẹ pé torí pẹ́ nìyẹn káǹfà nìyẹn ó lè jẹ́ tiẹ̀ náà torí ara rẹ̀ ni wọ́n fi ṣe bẹ́ẹ̀ irú èyí tí wọ́n wá ṣe ní títorí àǹfààní ara rẹ̀ irú ẹ̀ ní ti àwọn tá a pè ní sùfàá àbí àwọn tá a pè ní ọmọ òrukàn ibẹ̀ ló bọ́ sí torí pé ọmọ òrukàn ọmọ kékeré ni láyà ṣe àyùdí ralman fi máa fa ìdẹ́ta fi kò lè kọ̀ǹtró owó yẹn síbi tí ó bí àǹfààní fún nǹkan fún ẹ̀ ẹ̀rí òun náà bá máa sọ pé owó tọmọdé bá kọ́rí nínú bí ṣe àkàrà ni máa fi jẹ sẹ́ni jẹ́ àkàrà máa ń kò fi jẹ àkàrà máa o ṣùgbọ́n ó lè mú lọ sọ́pàì owó tọmọdé bá kọ́rí ń sìn bàbí kíwìrì fi ń jẹ àbí ṣàwámà àwọn nǹkan tó wọn náà sáré pé yẹs wọn rí iná gẹ́gẹ́ bíi pé yẹs òun àlàyé lẹ́bù kó sì lọ kó sí àwọn bàtà búgibùgì burúkú kan kó sì wá gbogbo àwọn gbogbo àwọn nǹkan gbádùn ayé jágbàjàgbà tí ò ní àǹfààní kan tó fẹ́ mú mẹ́ bàtà búkìbùkì tó kó sí ẹ̀dá kan àǹfààní wo ló fẹ́ mú mẹ́ èyí tó gbé bọtí tí ń gbọ́gbọ́ kú gbọ́ orin káàkiri kí ló fẹ́ mú mẹ́ kọ́ lọ hòtẹ́ẹ̀lì kó lọ jó kọ́ ná kó mú mú kú mu kí ló fẹ́ rí bẹ́ẹ̀ àfi tó bá tún fẹ́ lọ́hùn kó sì wá àwọn ọmọbìnrin káwọn náà gbowó lọ́wọ́ ẹ̀ ká yọ múlẹ̀ fún kó gbó sáfì ránù tí ó rádaràdá yọ nàtán. síbẹ̀ nìkan òun là ń sọ níbi ń yóò ti pẹ́ nísìn yahoo boys ni wọ́n á ròyìn pé àgbẹ̀yà ó lè kéwú àwọn wa lè kéwú àwa ò sì mà ṣùgbọ́n báwa ti rí náà abẹ́rẹ́ ọ̀nkọ́lọ́nkọ́ sàfihàn wa náà jù báyìí lọ kó jẹ́ káwa náà lè dúró dédé jù báyìí lọ kọ́dà wa náà papọ̀ máa wẹ̀ ní rí torí pé àwọn náà bẹ̀ lọ́wọ́ ni o àbẹ̀ lọ́wọ́ ni o kódà tìmọ́mù sáfì sì ní ẹni rí làwọn àwọn kan pamọ́ fúnra wọn ni ṣùgbọ́n àwọn bẹ̀ lọ́wọ́ ọ̀nkọ́lọ́nkọ́ sọ̀rọ̀ adẹni rí ni o bàbá mi sábì tó ń tí wọ́n ti jẹ́ láàlì àní àná lábì ṣàfà. láàlì àní àná lábì ṣàfà. ẹnìkan wá dáàbà mọ́ mùsàbí lóhùn kí ló wí ó ní tò ibú sọ́ọ̀lì yìí náà wà á ń tà mí ní hàn. ibú sọ́ọ̀lì yìí wà á ń tà mí ní hàn. aha yókù kọ́ àmàkà yóò gbà mí. torí ìdí eléyìí yẹn yà káàkiri púpọ̀ ẹsẹ̀ orin yẹn bí ni tẹ́lẹ̀ kejì ó pada. ibi tá a ti yà lọ onípe ọlọ́mọ fáwọn náà ti rọ́ṣà níwọ̀nba díẹ̀díẹ̀. bá a ṣe orí ni wọ́n mú wa làdúgbò eléyìí o eléyìí dáadáa. wọ́n ní rárá àwọn nǹkan kan wọ́n sárùn mọ́ wọ́n rún mọ́ fún wa ó fi wọlé kò pẹ́ kódà kò tí ì lo sinẹ́sítà ẹ̀yọ̀ kan láti rí ẹ̀bí tú tàbí rí mú pé eléyìí ìyàwó boys ni kódà ó tún mú nǹkan nígbà tó wá tẹ̀ láti rí tuntun tàṣàdọ̀gbọ́n káfẹ́ tí wọ́n ti lọ àwa ti ń tàbí fún wọn á béèrè àwọn kankan lọ́wọ́ ẹ̀ ó padà kọ̀ǹfà àwọn jẹ́wọ́ oníyàwó lòun oníyàwó lòun kóun confam kódà kó tó mú un wáyé òun ṣẹ̀ṣẹ̀ jẹ owó kan bíi débi ten million abẹ́rẹ́ ló pè báwo lọ wá ṣe àwọn fi ṣe fàájì náà ibi tí ń lọ nìyẹn o wọ́n fi owó bíi ten million wọ́n fi ṣe kíni wọ́n fi ṣe fàájì ọ̀tán ten million naira subhanallah láti sọ wípé ẹ má fún tọ́lá ọba àlekọ́lá ń sọ fún wa wípé wọ́n lè ṣe ájírù fún yàn. tóra ọmọdé ni ọ̀nàwó ọmọ táwọn sọ yìí ọmọdé náà náà ni kì náà náà ẹlòmíín ṣùgbọ́n sẹ̀fí ìwù ni ọ̀dẹ̀ ni láyà tàmí yẹn kọ̀mọ́ tó ṣe láǹfààní tí ò lè la ibi ayé ayé làwọn ti mú ìdájọ́ ń tàǹpẹ̀ ní ájírù yẹn ti mú àwa lọ́nà méjì ni ájírù pín sílẹ̀ àbó ní màfíkẹ́ ájírù yẹn alákọ̀ọ́kọ́ òun ni èyí tí wọ́n ṣe lórí ẹni tó ṣe wípé èyí táwọn abẹ́ yìí kákọ́ bìyẹn sàkọ́kọ́ òun lẹ́tọ́ yẹ pé torí àǹfààní tara rẹ̀ náà wọ́n fi ṣe torí tí wọ́n bá kówó yẹn fún un tí wọ́n jẹ́ kó máa ná yóò ná nàkúnà bí ọmọ tá a sọ nísìnyí nígbà béèrè lọ́wọ́ ẹni bóòlù ẹ ti tẹ́ mílíọ̀nù ẹ̀ òun kọ́ lọ gba òtẹ́ẹ̀ náà ìjẹ́ ìmọ̀ ìṣẹ̀lẹ̀ lóòótọ́ tí wọ́n ti jẹ́wọ́ wọ́n kú wọn lé wọn lọ gba òtẹ́ lójúmọ́ ni wọ́n máa sọdún mẹ́ gba àwọn ọ̀rẹ́ wọn lójúmọ́ ni wọ́n máa sọdún lójúmọ́ lọ́dọọdún ọ̀dọọdún ọ̀dọ̀ wọn bí wọ́n ti ń jẹ jíjẹ wọ́n máa sun sunsun wọ́n máa bọ bíbọ̀ wọ́n sì máa kówó fáwọn ọmọbìnrin wọ́n sì máa jó káàkiri èdè ṣẹ́wọ́n náà kọ́ ní ọ̀bàdé ẹ́ látòtẹ́ ìkan wọ́n máa lọ sóòtẹ́ míì owó náà gbọ́bàdé gbogbo àwọn nǹkan yẹn bí ó ṣe tán náà nìyẹn omi máa ra mọ́tò kankan mẹ́ o tí wọ́n nà sí náà nìyẹn tó fi tán ẹ̀mí rẹ kó láìpẹ́. torí ìdí eléyìí ẹni tóun náà wá jẹ́ ẹni tí ó yàwú ṣùgbọ́n ọkàn ní opportunity dúkìá kan jẹ́ tiẹ̀ bóyá ó jogún ẹ̀ àwa rí wípé ìnákúná ni ó na yálà ọjọ́ ọmọdé ni àbọ̀ jẹ́ ọ̀dẹ̀ ni àbọ̀ jẹ́ ẹni tí nǹkan kọlọkọlọ rẹ̀ olówó ni ṣùgbọ́n àlìjànú kọlù ọpọlọ bá dàrú ẹ ti dájú rò fún dúkìá rẹ ẹ má jò ti dúkìá lóbò torí pé táwọn ẹlòmíín kú mọ wá lọkọ tó ní nìyẹn sọ ẹ àwùjọ bí tẹsán tí nǹkan yá àwọn èèyàn ẹni tí ọpọlọ rẹ dàrú tó lóun fẹ́ ta léwu wọn lè lọ fẹ́ ilé ńlá wani ẹlẹ́mú five hundred thousand wa ilé ńlá torí pé nítorí wọn bùkátà bẹ́ẹ̀ five hundred thousand tó bẹ́ẹ̀ ti mú ìmúkùmù náà ló níbi yóò sì tààbùn yóò sì sáyìn ilé tó wọ́ sí bíi ilé tó wọ́ sí bíi hundred million yóò sì ní ẹlẹ́mú five hundred thousand wa wọn náà wà á máa sọ pé o ti ra lé lóòótọ́ nù sẹ́lá Islam wọn ò ní sọ yí pé bó ti gẹ́sí pé nù sẹ́lá Islam ẹni tí nǹkan bá kọlọkọlọ rẹ̀ wọ́n lọ ayẹrajà lọ́wọ́ ẹ̀ o ayẹrajà lọ́wọ́ ẹ̀ o ṣùgbọ́n ibi tí wọ́n ti lè fẹ́ láti láàmù nìyẹn o àmọ́ gàtẹ́ lómi ọmọ ìpín gan ẹni tọ́pọ̀ lọ́rọ̀ ẹ pé gan ẹlòmíràn bẹ́ẹ̀ lè kókọ́ ya wèrè kó wèrè rí fún wèrè rí gbá lójú ẹlòmí lè kà síyàn gan kó tiẹ̀ ya wèrè nígbà fẹ́ẹ́ rajà lọ́wọ́ rẹ kí n fi rọ́jà gbá ọ lójú <laughs> níbi láwùjọ tá a wà létí táwọn èèyàn yà fún yàrá àti ọba ṣe bẹ́ẹ̀ àwọn tó dájú lé pé wọ́n ń gbé yàn bẹ́yàn tó gbowó táwọn ọ̀wá nílé ṣèyún sàní kórìlì ó ti ẹ̀dà olúwa fẹ́ẹ́ rajà ọjà one million kó one torí ìdí eléyìí sàlásìlámù láwọn irọ́ ẹ má ní access sáwọn property rẹ̀ yẹn má ẹ bá handle property rẹ̀ yẹn títí tọ́lọ́wọ́ gbogbo kókó padà sí lórí títí ọmọdé náà ìyẹn wa ló pé tí sọmọ náà òun lọ́wọ́ bá lè sọ fún wa bí. ولا تؤتوا السفهاء أموالكم التي جعلكم الله التي جعل الله لكم قياما وارزقوهم فيها ọlọ́ọ̀bà àlékè ọlá ní ẹ gbọ́dọ̀ fún àsùfàá ọ̀dẹ̀ èèyàn jámù jáwọ́ sẹ̀bí wàhùwà máa láyé sínú tasọ́rọ́fù fìlmán òun lẹ́ni tí ò lè mójútó owó bó ti tó àti bó ti yẹ. bẹ́ẹ̀ bá ń bá a sọ kẹ́kẹ́ ọ̀tọ̀ ni tẹ́yìn máa sọ ọ̀tọ̀ ni tí wọ́n máa wí. nígbà tẹ́ wàá sọ̀rọ̀ aṣọ tó dáa ó lè pe ah aṣọ tó dáa lásìkò yìí tẹ́yìn bá lọ rí ọ̀sọ̀ ẹ̀ mọ́sọ́sọ́ pé ní ọ́pnẹ́pà àti àwọn àdàdó fẹ́fà wáyé ọ̀sọ̀ wúdá ọ̀sán yẹn ti lò kọjá tàbí lò mọ́ tó wọ́n mọ́ sọ ni ah ẹ̀rọ pẹ̀kọ́ fẹ́ ra mọ́tò oníṣẹ́ fẹ́ ra mọ́tò ah mọ́tò tó dáa tó strong ẹ̀lọ́ra fọ́ọ̀fọ̀ fọ́ọ̀fọ̀ lójú ọpọlọ ah, ah, bákan mélòó tó nígbà pé ọpọlọ yẹn ò kò ṣiṣẹ́ dáa ọlọ́wọ́ bá lè kọlá máa tọ́ bá rí bẹ́ẹ̀. àwọn tí wọ́n jẹ́ ọdẹ owó wọn tó wà lọ́wọ́ yín àbówó ti yín náà sí ni ẹ má kó lé wọn lọ́wọ́. Àlẹ́bí jáàlá bá lè fi ọlá tó ṣe yín lálámójútó ẹ̀ kìíyá mẹ́nìyẹn. tó ṣe yín ní alámòójútó ẹ̀. àwọn àfọ onítẹ̀síìr wọ́n ní alikiyam ayémáyọ̀ kúmú bìí ṣe fàlà àmúwálì jàálà Allah ta'ala kìyàmán ayétẹ̀kúmù àlẹ́ àmà àìṣìnà. torí pé níbẹ̀ náà ni ìsẹ̀mí àwọn èèyàn ti ń ṣe kí ni o níbi ọ̀rọ̀ owó yìí ibẹ̀ náà ni ìsẹ̀mí àwọn èèyàn ti ń rọrùn. ẹ bùkátà sí kẹna kẹra ń bẹ ọlọ́wọ́ bá àlékè ọlá wa ń sọ eléyìí fún wa yí pé. tẹ́ ẹ bá wá bá ń mójútó àwọn tó bá bùkátà sí ń bẹ lórí jíjẹ múmu ẹ máa ṣe fún bẹ́ẹ̀. ẹ sì máa dáṣọ fún tó bùkátà sásọ ń bẹ àmọ́ ẹ má kó ìjánu dúkìá náà ẹ má kó lé lọ́wọ́. tó bá bùkátà sí yóò jẹun ẹ̀fún ló ń jẹ tó bùkátà sí yóò yóò wọ bàtà gbogbo àwọn tí ó bá lò ẹ máa ṣe é fún ẹ máa rà á fún bẹ́ẹ̀. wàbùtò wàbùlò làwọn máa ló bá. ẹ máa wá ṣe dáadáa sí wọn ẹ máa sọ̀rọ̀ rí òun ni ẹ máa sọ jáde sí wọn lẹ́nu ẹ má òun lẹ́ẹ̀ máa sọ sí àwọn ọ̀rọ̀ tọ́da tọ́da òun ni ẹ máa sọ sí kódà bóun bá wá ń wá bá yín jà mi ẹ bá tẹ̀gírí kan ẹ̀yin náà máa pè ọpọlọ rẹ̀ ní òpé ó lè wáyé bẹ́ẹ̀ yín máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wọ́tọ̀ ń bá yàn mójútó nǹkan sẹ́ni ẹ̀ wá dé tí wàá kàn bọ́ sọ̀rọ̀ burúkú nítorí òfé ẹ ṣẹbi tó dúkàlẹ̀ bàbá jẹ mẹ́rin ni bàbá jẹ mi sọ yẹn ó tó ń tẹ́yìn e wọn náà kàn sí wípé fọrọ gangan fúnra rẹ̀ kákìlá bẹ̀rù ọlọ́run torí pé tó nìyẹn tàbí sọmọ yìí ntọ́nà ọrọ yẹn ní ti yóò máa padà síbi yìí náà ni o àbá bákùn àbí padà sí àsìkò ní èèyàn ẹ bẹ̀rù wọn náà ọba tó ń da yín gbogbo àwọn òfin tí ọmọ wa sọ lábẹ́ gbogbo ọ̀rọ̀ tó wù kó lè máa sọ sí ọ má jọ jẹ́ bínú èyí tí wọ́n fi dá lóhùn ní kíni o. ọ̀rọ̀ tó da ni ọjọ́ jáde lẹ́nu tiẹ̀ sí ọ̀rọ̀ ni wà pẹ̀lúlẹ̀ yàtá máa ta ìdá bálágùn nìkà. ọ̀rọ̀ ni ẹ tẹ́sì àwọn ọmọ òrukàn wò ẹ̀rí ẹ tẹ́sí wọn wò. àtà ìlà balàgùn ni. títí tẹ bá wá rí wípé wọ́n ti dépò ẹni tó ti bàlágà ìtumọ̀ rẹ̀ ni wípé wọ́n ti dépò ẹni tó ti lè fẹ́yàwó wọ́n ti dépò ẹni tó ti lè súnmọ́bìn tí wọ́n ti lè gbé bùkátà ìyàwó ẹ̀rí wọ́n ní ọ̀nà ọba àlejò la lo kẹ́lìmọ̀ nìka níbi ní tìtorí wípé ẹni tí ó fẹ́ yàwó ó ti gbọ́dọ̀ dá responsibility tó wọn mọ̀ sí mọ̀ ẹni tó tó yàwó fẹ́ ọpọlọ ti gbọ́dọ̀ wà lórí ẹ̀ ìdàn ẹni tó pọlọ ti wà lórí ẹ̀ ó ti mọ ojúṣe tó wọn ó ṣe pé òun ó ra oúnjẹ lé òun ó tọ́jú ìyàwó òun ìyàwó òun bíi tí ìyàwó òun ó gbé gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ti gbọ́dọ̀ mọ̀ ẹni tó bá ti wá mọ̀ yẹn ó túmọ̀ sí pé ó ti gbọ́dọ̀ mọ̀ bẹ́ẹ̀ yẹn ti mójútówó ọlọ́ni tẹ́ bá ti wá tẹ́sì wọn wò tẹ́ bá wá ti fura mà mà yí pé ńgbà tẹ́sì wọn rìsọ́ọ̀tì tó jáde ńbẹ̀ ní pélé yìí ti dọ́tun mọ́ yàtọ̀ sósì. ẹ kówó wọn lé wọn lọ́wọ́ torí nítorí wà lọ́wọ́ yín náà ní wípé ẹ̀ ń bá mójútó náà ni kọ́mọ̀ fi lè ṣe lófò náà ni nígbà tó ti wá gbọ́n ẹ kó nǹkan rẹ̀ lé lọ́wọ́. wàlá táàkùlù hàrá. kan ní ti bùtùlù ìsìrọ́bán ayémíngọ́rì hájátì àdọ̀rùríyà láìsẹ̀ ipe tí bùkátà béèrè fún. àwọn ọ̀nà wo ni bùkátà lè béèrè fún ẹ̀yin lẹ́ ń bá mójútó ẹ̀yin náà lè jẹun ń bẹ̀ ẹ̀yin náà lè máa gba sálárì ń bẹ̀ bẹ́ẹ̀ bá tajà bẹ́ẹ̀ pẹ́ ẹ̀yin náà lè máa pín nínú géènì tẹ́ ẹ bá ń rí ẹ ń fe dúkìá yẹn lófò ẹ ń jẹ́ bó ti wù yín dúkìá yẹn wájú ojúmọ́ ni wọ́n ń parẹ́ ma yín lọ́wọ́ díẹ̀ díẹ̀ ọlọ́ọ̀bà gbọ́dọ̀ yí o. ọlọ́ọ̀bà àlekọ́lá ó ní títí tẹ́nìyàn ó fi dàgbà abẹ́rẹ́ nǹkan mójútó lọ́wọ́ ẹ má jẹ nígẹ bùtùlù ẹ má ná iná bùtùlù ń bẹ títí tí ó fi dàgbà lam. ẹni tó bá jẹ́ sí pọ́lọ́rọ̀ ni nínú yín pẹ̀lú dúkìá tí wọ́n kó lè yín lọ́wọ́ fàlíyà sáábì kọ́ yà sàmójúkò kọ́mọ̀ jẹ́ ń bẹ̀ rárá kọ́mọ̀ mú kankan mẹ́. Mhm. ṣùgbọ́n ẹni tó bá jẹ́ sí pé òun náà aláìní lòun náà tálíkà ni. fàlíyà àbúrò bẹ́ẹ̀ kóńdọ̀ ya máa jẹ́ ń bẹ̀ pẹ̀lú déédéé alimaruf ayé bèkọ́tìrì ájà àdọ̀rùríyà ní déédéé òdiwọ̀n tí bùkátà béèrè fún tó lè jẹ́ ń bẹ̀ ó ní màrúf àmẹ́. ọlọ́ni tẹ bá bẹ́ kó wọn lé wọn lọ́wọ́. ẹ̀yà ní ẹlẹ́rìí lórí ẹ̀ tẹ̀síìrì kan nìyẹn. ìtumọ̀ míì lórí ẹ̀ ni wípé fàájì ìdúwà lè yín ẹ tún máa kíyèsí wọn ẹ tún máa kíyèsí wọn lórí ẹ̀. ọlọ́wọ́ bá bàlékè ọlá ó tó fún wa ọlọ́wọ́ bàlékè ọlá yìí tó lẹ́ni tí ó ṣèṣirò ẹnì kọ̀ọ̀kan wa òun ni ó ṣèṣirò ń kálukú bẹ́ẹ̀ bá ti ṣe lórí dúkìá ọmọ òrukàn tá a bá lọ lè wo. ayé eléyìí ta yìí a rí pé bẹ́ẹ̀ ọba alekọla láti wá búra lórí yàtọ̀ àmọ́ ẹ tẹ́sí ọmọ òrukàn wò náírà kọ̀ọ̀kan kẹ́ tó kówó fún un àbọ̀ wọn báwo láti tẹ́sí ẹ̀ wò wọn lọ́nà tá a ti tẹ́sí ẹ̀ wò náà ní wípé ọmọ tó ṣe wípé àbí owó tó wà lọ́wọ́ wa bíi e e ten million ni ẹ pè é gúnlẹ̀ pé tí wọ́n irú bísínẹ́sì wo ló lè ṣe ẹ béèrè lọ́wọ́ ẹ pé bísínẹ́sì wo ló lè ṣe tọ́ba wa sọ ọdún bísínẹ́sì tó lè ṣe ẹ wá fún un lówó díẹ̀ kó lọ bẹ̀rẹ̀ rẹ o ẹ mọ̀ wá kíyèsí bó ti ń ṣe ẹ mọ̀ mójútó tẹ́ ẹ bá rí wípé ó ṣàṣeyọrí kódà ó lè ṣeéṣe gbàmí kan pé owó díẹ̀ tẹ́ fún yẹn ó lè jẹ́ sí wípé ó lè parẹ́ máa lọ́wọ́. tẹ́sí mà yí pé píparẹ́ tó parẹ́ máa lọ́wọ́ kìí sẹ̀bi rẹ̀ tó bá pété sẹ̀bi rẹ̀ kò fún kẹ́mẹ́ kò wò rẹ̀ fún ó nìyẹn ṣùgbọ́n ẹ wá rí wípé owó tó parẹ́ máa lọ́wọ́ fàájì ló fowó ṣe àbí kò mọ̀ nípa tó lóun fẹ́ ṣe ti kówó fún kò tí ì nìyẹn ẹ kówó fún àbí ẹ kówó fún ẹ fún ní one million ọjọ́ owó tí ń di bíi tírí mílíọ̀n lọ́wọ́ rẹ̀ láìsí fi jẹ àràmù pẹ̀lú náà ní bísíǹsì a elehun tó bá rí owó tó pọ̀ yóò mójútó ẹ ti mọ̀ náà nìyẹn pé ó ti tówó rẹ̀ gbà tó bá ti wá tówó gbà ẹ̀yà rẹ̀ padà fún un eléyìí ní wa níbi ayà yìí pẹ̀lú insha Allah bí kò tó láti yí tó bá ti lọ́la èyí tá a ra mẹ́nuba nípa igir nínú sẹ̀rá Islam àràrà mẹ́nu bá níwọ̀n ní àwọn kókó kọ̀ọ̀kan torí pé nǹkan tó pọ̀ ní tá a lè má lè ṣàlàyé ba eléyìí tá a sọ wípé ọ̀hún ọ̀nà méjì tí wọ́n máa ń gbà tí wọ́n fi ṣe ìjírò fún yàn ẹ̀rí pa aṣọ kan òun ni kó ṣe wípé torí àǹfààní ẹni tí olówó ni ẹlẹ́ẹ̀kejì nítorí àǹfààní ẹni tó jẹ gbèsè ẹni tó tó wá gẹ́gẹ́ pé àwọn tó jẹ lówó ní títorí àǹfààní tí wọn kán lè rí owó yẹn dá padà fáwọn tó jẹ lówó wọn wà sísì property rẹ̀ yẹn wọn mọ̀ bá mójútó tí bá ti bá mójútó wọn mọ̀ bá fi san àwọn gbèsè tó bá jẹ òun náà látọ̀ lẹ́nu kan yẹn àwọn bí tí ò kórí kí láwọn ọ̀rọ̀ tó tún wá mẹ́rọ dáa fún onímọ̀ fíkì àmọ̀ mẹ́nu bá ilé yìí wa sallallahu ala nabiyyina Muhammad wa alihi wa sahbihi wa sallam àti ìwàjí dùn wà látẹ́kọ̀ọ́sálọ́n àtìwọ̀n ajídùn bàlá tẹ̀dẹ̀lámú wà á tún ìlà rọ̀bì kún torí jà òun wà á tún ìlà rọ̀bì kún tó kẹ́lá bù wọn. àtìwọ̀n ajídùn bàlá tẹ̀dẹ̀lámú àtìwọ̀n ajídùn bàlá tẹ̀dẹ̀lámú wà á tún ìlà rọ̀bì kún torí jà òun wà á tún ìlà rọ̀bì kún ẹ̀tẹ̀lẹ̀ tolúwa ẹ̀ máa ṣàbòsí ẹ̀tẹ̀lẹ̀ tolúwa ẹ̀ máa sọ̀rọ̀ jùmọ̀ torí pé ọ̀dọ̀ lọ́hún la ó padà sí torí pé ọ̀dọ̀ lọ́hún la ó fàbọ̀ sí. ẹ̀tẹ̀lẹ̀ tolúwa ẹ̀ máa ṣàbòsí ẹ̀tẹ̀lẹ̀ tolúwa ẹ̀ máa sọ̀rọ̀ jùmọ̀ torí pé ọ̀dọ̀ lọ́hún la ó padà sí. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك شر لا إله إلا أنت وأستغفرك إليك السلام عليكم ورحمة الله وبركاته